ẹni kó má fìyà jẹni àtàrẹ ẹni kó má fìyà jẹni mo dúpẹ́ ní tèmi pé ọlọ́run pa mí lẹ́kún mo dúpẹ́ mọ́mì dáàdì mo lérò pé ẹ̀yin náà ń dúpẹ́ nílé lóko bẹ́ẹ̀ ni ò tẹ́ bá ń jáde ó yẹ ká máa dúpẹ́ tá a bá ń wọlé ó yẹ ká máa dúpẹ́ tá a bá jẹun ó yẹ ká máa dúpẹ́ tá a bá rí jẹ náà ó yẹ ká sì dúpẹ́ à ń wẹ̀ à ń wà nílé ìgbọ̀nsẹ̀ ni o gbogbo ibi tá a lọ à ń rìn lọ ni o àfòsókè ni àjókòó ni ó yẹ ká máa dúpẹ́ torí ọlá ọlọ́run la fi ṣe kí ni òun la fi mí òun la fi lè sọ̀rọ̀ agbápá wa ó ṣe é gbé agbẹ́sẹ̀ wa ó ṣe é gbé bẹ́ẹ̀ ni o ìwọ tó lówó lè nìkún ṣèwọ́ lórí mi lọ́wọ́ lówó jù ó sanra lé ìwọ kọ́ ló sanra jù ìwọ tó dẹ̀ tínrín ìwọ kọ́ ló tínrín jù ìwọ tó kàwé ìwọ kọ́ ló kàwé jù lé ni o bẹ́ẹ̀ ni àárín àárín ni gbogbo wa ṣe kí ni bára wa ipò kípò tẹ́ bá dẹ̀ bára yẹn kẹ́ ṣe kí ni kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ aláwùrábí ọba wa elédùà ọba àkọ́dáyé tó jẹ́ kárí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà ẹ wo mọ́mì dáàdi ojú ẹ̀yẹ tẹ́ fi wò mí ẹ̀ kò ní fọ́ ìbànújẹ́ kéré tóbi kò ní mọ inú ọ̀nà kankan nù wa èyí tó dẹ̀ kù kọ́dún ìparí ìbànújẹ́ wọn ní wọn ní bọ́bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ìkọ̀kan nu wa. ayọ̀dèjì ọmọjẹ̀bù tó ṣàpọ̀pà tó gbáàsì tó dúró re mọ́dẹ̀ ẹ̀yin kan ti fẹ̀sùn kàn mí o ẹni pé kí ni kí ló di àtijọ́ ẹ̀kọ́ sì máa ń gbọ́ ọmọ ìjẹ̀bù o tí ẹ̀ kí wa lédè ìjẹ̀bù bẹ́ẹ̀ ni o ẹ ẹ wẹ́ sọ dédé ọmọ ìjẹ̀bù alárẹ̀ èmi ọmọ wọn Ayọ̀dèjì rẹ̀ ń kí wọn o ṣàlàbí ara bá dédé wọn ẹ̀wọ́ ẹ pẹ̀lẹ́ o a máa júṣe rò mú ẹ o wọ́n dẹ̀ kú sọmọ rí àsìkò yìí a tù wá lára o wẹ́ ṣe o dédé ọmọ ìjẹ̀bù pátápátá àlàáfíà rẹ̀ máa jẹ́ tiwọn o bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé ẹyẹ mi ò ṣe kí ni kò ń papá kan fò. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣàn jákèjádò ilẹ̀ Nàìjíríà ṣe dáadáa làbáyín ṣàlàáfíà ni ṣó ń lọ bó ṣe yẹ kó lọ lọ́dọ̀ tì nítorí pé kíni thank God it's Friday ẹ ṣàtúnyẹ pé a tún ti dé bá ṣe máa ṣe kíni bá ṣe máa ní bẹ́ẹ̀ ni èmi náà ni èmi náà ni èmi ti ń tòótọ́ ọmọ Ìbàdàn náà ni ọmọ máa ìwà nù fi ń sàt Oyèbàdàn ọmọ yín láti ibi Ìbàdàn ọmọ ọjà àgbọ̀n lágbo ilé àkànmọ́ tí gbogbo yín mọ̀ sí civilized ọmọ Ìbàdàn ṣáà ti rí. Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki mú kí n kàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò yìí ètò wa Miliki Express bẹ́ẹ̀ ni àlejò wa báyìí wọ́n ti wà nílé agbára àlejò wa tó yẹ pé tẹ́ bá tiẹ̀ ti rí nígbà táwọn lọ́lé agbára lẹ́ẹ̀kan sọ fún yà ni pé àlejò ta ni lórí ètò lẹ́ni ẹ̀yin tẹ̀ tiẹ̀ ti ń wò wọ́n tẹ́ bá ti rí ẹ̀ àwọn eléyìí wọ́n ń ṣe tilẹ̀ àmọ́ tilẹ̀ ni wọ́n ọmọ nàìjíríà ni wọ́n kódà ọmọ ọ̀ṣun ni wọ́n gan pàápàá wọ́n kọ̀ wá jẹ́ wípé ó mọ̀ ní abroad ní nítorí pé kíni sàùtì ni wọ́n ṣe kíni sàùtì ni wọ́n ń gbé àlejò wa tí wọ́n jẹ́ olórin hip hop àwọn tó máa ṣe yọ̀ yọ̀ yọ̀ bẹ́ẹ̀ ni àwọn ni àlejò wa wọ́n dẹ̀ tún fara pẹ́ iṣẹ́ eré orí ìtàgé díẹ̀ dẹ̀ nítorí pé àwọn èèyàn mọ̀ ń ṣe kíni wọ́n mọ̀ ń lò wọ́n sí eré orí ìtàgé wọ́n bá ti mọ̀ bọ́dá ah ah ọmọ tó rẹwà báyìí tó ga tí ò ga jù tí ò kúrú jù tí ò dúdú jù tí ò pupa jù tí ò rọ̀bọ̀ jù tí ò tìrín jù tẹ́ bá tiẹ̀ ti rí wọn ẹ̀ ti mọ̀ nǹkan tí mò ń sọ àlejò wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ọláwálé Samuel Ọlárí ti ṣe tí gbogbo ayé mọ̀ sí Wazino aka Baba Rihanna Baba Rihanna Wazino lele <laughs> ẹ káwọn sórí ètò ọba káwọn aráalé. ó ṣáà mọ̀ ìyanu máa ṣáàlà oh. ẹ̀yin tèmi nílé ẹ̀yin tèmi lóko èmi náà ń pè ní Ọláwálé Samuel Ọláríṣe tí gbogbo ayé mọ̀ sí bàbá Rihanna Wazino àwa náà ni gbogbo ẹ̀ <laughs> orúkọ ìwà pọ̀ ẹ̀yin nìkan bàbá Rihanna nǹkan náà kàṣẹ ọkọ béèrè. ó wà ó wà ó wà ó máa wá school by now. ó máa wá school <laughs> <laughs> àmọ́ tábánikàwò orúkọ bàbá yìí ó wà bàbá Rihanna yóò ti wá jẹ́ pé torí tábà káwọ́ àwọn èèyàn púpọ̀ náà wọn tó bá ń kọrin hip hop àbí tó bá ń ṣe orí nǹkan báyìí wọ́n ti ẹ̀ ń fi bẹ́ẹ̀ lo orúkọ ọmọ wọn débi pé wọ́n wà máa wá pé wọ́n AK bàbá Rihanna ẹlòmíì gan máa tà mi ti bímọ I am single and searching mi ti bímọ mi ò lọ́mọ. ṣùgbọ́n civilized ó yẹ ká lábẹ́yẹn dáadáa ó yẹ ká lábẹ́yẹn dáadáa bàbá rẹ̀ yàrá ìjà bèrè lọ́wọ́ àwọn obìnrin àti máa wọ̀ pé ká mọ̀ ṣé single ni ni àbí ẹ máa rí ẹ là àbí bóyá baby mama lẹ́yìn ẹ bá láyé. ẹ baby mama máa ń pọ̀. actually no actually no mi ò tí ì máa rí. ok single ni. mi ò dẹ̀ ah. sin mi ò sin délẹ̀ kò yé ẹ̀sìn ẹ̀sìn dé. ṣé ẹ̀sìn ìlú ẹ̀sà ṣì ni. mo kọ wà. ẹ ṣe ah, ọlọ́mọdé àwọn ẹ̀kọ́ wà. ẹ má ṣe àwọn yìí lọ́nà ẹ má ṣe wọn lọ́nà bàbá ni mo bóyá ń pé ṣé kọ́ ya wá ni o. àbí so that ẹni tó bá fẹ́ apply the vacancy ṣé vacancy wà lára yín. ó wà kò sí. ó wà kò sí ó wà kò sí àwọn tó máa ń ṣe wà kò sí yẹn púpọ̀ ló máa ń ṣe shop and go shop go shop leave ó wà kò sí yes no èwo lẹ fẹ́ mú mẹ́ báyìí. wẹ́ ọlọ́run ló mọ ìyàwó ojú ọ̀nà ṣe yín so ẹ mọ ìfẹ́ tí mo ní sọ́mọ mi ìbò ń ṣèfẹ́ yìí kiri kódà mo nífẹ̀ẹ́ ọmọ mi ju ìyá mi lọ. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn mi ò fẹ́ ọmọ mi Rihanna mi fi ṣeré o I choose to give her that name myself mo fún ní orúkọ yẹn torí ó wù mí látọkọ àwọn máa ń bèrè lọ́rùn pé ṣé muslim orúkọ muslim máa sọ ọmọ lórúkọ muslim ó kàn wù mí ni. Hmm, Rihanna Rihanna. kọ́dẹ̀ wàá tó mi bẹ́ẹ̀ bàbá Rihanna bó ṣe máa jẹ́ nìyẹn. wazino lélẹ́yìn bàbá Rihanna gbogbo yìnyín ló wà. bẹ́ẹ̀ ẹ ń bàbá Rihanna àti àwọn Saoty ẹ wọ ẹyin ara ilé ẹwẹ mi ò sí Naija mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbo mo wà mo ti gbéra lọ Saoty mo wà. ṣebí mo sọ fún ẹ̀rẹ́ mo sọ wípé nínú Ìjẹ̀bú Ẹgbẹ̀jì ni wọ́n wọ́n lógun gan nísìnyí ah. tí ti gbé wa pọ̀ mí sílẹ̀ ọ̀fẹ́ ti gbé wa kíákíá ó yá any flight of the day ó yá hit me kíákíá yìí ni sáà tí mo wà báyìí ọ̀bẹ́ ni ò pẹ̀lú wazino aka baba rihanna ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tí a dẹ̀ mọ̀ yín sí iṣẹ́ dj yàtọ̀ sí iṣẹ́ dj tí ẹ tún ṣe iṣẹ́ orin orin òkè iṣẹ́ bọ̀ dj àtorin náà àjọ wà bọ̀ orin olórin nílé. iṣẹ́ orin olórin ní yes wazino ẹ dẹ̀ tún ṣe eré orí ìtàgé ẹ jẹ́ wá fún ọmú láti di iṣẹ́ orin ẹ ti ń babọ̀ ó ti lé lọ́dún mélòó báyìí ah lots of minor láti máa fifteen years ní ìmọ̀ yóò bá dáadáa o hmm. tẹ́lẹ̀ bá mi interpret ṣe mẹ́ẹ̀ẹ́dógún ni àbí. tẹ ti ń bá iṣẹ́ orin yìí bọ̀. definitely. ṣé gẹ́lẹ́ bá ṣe bí gbà lẹ́bẹ̀rẹ̀ orin kíkọ ni. torí ẹjọ mọ ibà lẹ́bẹ̀rẹ̀ ẹjọ mọ fifteen years old. <laughs> àwọn lójú ah, tèmi. àṣemọdé ah, náà ọjọ́ ọjọ́ ń bẹ lókè bàálà máa ẹ̀ sọ ọjọ́ wà àṣemọdé náà. ọjọ́ àbòkí ti pẹ́. bọ̀ bọ̀ musical age mi i'm twenty four ẹ mọ̀ mọ̀ sí bá àwọn. ajá pé ebi tó ṣe é ebi tó ṣe é ìmọ̀ ìwà seventeen ni mí ṣé àwọn mi dáadáa. èmi bẹ́mi ṣe wà iṣẹ́ mi pé obìnrin máa yètè ń dàgbà èmi ẹ̀ṣẹ̀ fẹ́ pọ́ ọmọdún mẹ́wàá ní nẹ́ẹ̀sì ẹ̀ yóò ṣe ẹ má bàbá Rihanna kò dáa. kílẹ̀ bẹ́ẹ̀ ká ṣe é sí bí Rihanna Rihanna tó ti dàgbà tó tẹ̀. ẹ káfílẹ̀ bẹ́ẹ̀. ẹyin náà ẹ ẹ kó má di pé ẹ máa lọ ṣe bíi ká má fò ká má bíi fútbọ́ọ̀lù àbí bóyá kípà wa kan gbà yẹn tó yẹ pé wọ́n post bẹ́ẹ̀ ó sọ pé football age àwọn eighteen years <laughs> wọ́n yẹ sọ pé Friday sun ọmọ seventeen years old bóyá orúkọ ló fi bí o gbogbo kọtẹ máa ń sọ ń sìn yìí ẹ fi tọ́lọ́ ìdáná bí sí o. Ah, ó ní agbára tó bá dọ̀la ń sin tẹ́ bá ti lọ gbàgbé. wọ́n á bí wọ́n òun gbàgbé kẹrọ. Rihanna she just two years ọmọdún méjì ó ṣe pọ̀ ọdún méjì lọ́kùtùbà ni oh. because um, October twenty one lòun October twenty nine lèmi bí ọ̀sẹ̀ kan sí síra wọn ni. tá bá ní bí ká wá wo ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn sẹ́yìn ìgbà ìbolẹ̀wà ṣé ẹ sì wà ní iléèwé gíga nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn ni bóyá secondary school ẹ wà ní àbí yunifásitì ewu lẹ́wàá nù ẹ̀ actually no. ìgbà yẹn náà tabanika o plus or minus na a ṣì secondary school but mo bẹ̀rẹ̀ ní choir because ọmọ hmm. ṣẹlẹ̀ ni mí hmm. so choir ilé ìjọsìn mo ti bẹ̀rẹ̀ hmm. ká bá wọn lágogo ká bá wọn kọrin àyè bàtà gbogbo àtàmà kọ́ ọ́fì tó máa kọ́ wá ń kó káà kí ló ń kọ gbé máàkì sílẹ̀ àtúnyọyọyọ àtúnmáa ṣe lábẹ́ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà yẹn náà dáàdi mi náà máa wà lẹ́pọ̀t kọ́ tó sun eh, Nigeria Airways yẹn dáàdi mi máa ń ta cassette àwọn àyìnlá ọmọwúrà àwọn Orlando gbogbo ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá wọn takẹ́sẹ̀ ẹ̀ so from here lóye yẹn ti ń wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ then I develop from it adúpẹ́ lọ́ọ́ lọ́ọ́ lè mi báyìí. àwọn tabaníkà ò nítorí pé mo ti ẹ̀mí pé púpọ̀ náà àwọn fáǹsì tó bá wọ ẹ̀ wọ́n pé òdu ni bọ̀dá ìwọ̀n iṣẹ́ ìmọ̀kúnlẹ̀ bọ̀dá kan báyìí tí sójà náà láyé ìgbà yẹn ni nígbà tó ṣe ń jẹ́ dán sójà àwọn lọ́wọ́ padà wà tọ́wọ́ modernize ẹ̀ tọ́wọ́ sọ fáwọn jẹ́ wá zino kékeré bàbá Rihanna ah, mm, mm, àwọn. Eh. àwọn tó mọ̀ mi sórúkọ yẹn náà ṣì mọ̀ mí sí i wọ́n i we have to just you know, rebrand. rebrand this is the new you. Uh, yeah sójà lè nà wá mọ́ báyìí. sójà lè mọ́ àti àti wà pa eh, sójà tó bá sójà tó bá wá gun a máa pè ní. <laughs> ayéralé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sì pọ̀ tá a ṣe kíni tá ṣe máa bàbá Rihanna aka bàbá Rihanna Wazino lórí ètò lẹ́nu ẹ jẹ́ ká dídí agbára tá a máa fi padà dé àtàwa àti àlejò wa ni ẹ kú ojú lọ́nà.